kó tó sọ yìí kíná sọ ó ní kul aliyastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ṣé ẹni tó nímọ̀ àtẹ̀ntì ò nímọ̀ sí bákan náà ni alistifamu inkari ìbéèrè tá béèrè láti fi mú kejì rẹ̀ wá láti fi tàtàkù kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yẹ́rùsọ ọlọ́wọ́ lẹ́dínà àmàlù minkum wọ́n lẹ́dínà utul ilmi daraja àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́mù ọba tí wọ́n wá nímọ̀ pẹ̀lú rẹ̀ torí pé kí ni ìmọ̀ omi ni tí yàn máa bù wọ́n nǹkan ọ̀gbìn ìgbàgbọ́ ní máa jẹ́ kó dàgbà sí kó bẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ tọ́ọ̀bá nímọ̀ tí wọ́n bá darí borí bo bọ̀ ìmọ̀ nìrẹ́ ọ̀lẹ́ ọ̀gbẹ́ àà wọ́n sọ dìdàkudà nísì. ẹ̀kẹ́ ni wọ́n filẹ̀ wọ́n mọ̀ tẹ̀lé wọ́n mọ̀ pàlàpàlàpà wọ́n lọ sí márẹ́jì àwọn àfa kó ojú kọ lẹ́kọ́lá pẹ̀lú láwàní pẹ̀lú gbogbo ẹ̀ àwọn tí wọ́n wá ní ọmọ tí wọ́n níyàwó wọ́n ní rárá àríyá làwọn wá ṣe kìí ṣe ákùdù wọ́n wá gbálága àjòkó àtàlágbà dúró dání kò sí ijó tí wọn ò jó tán kò sórin tí wọn ò kọ tán kò sí ìlú tí wọn ò lù tán tó. mo wá ń de kan nínú àwọn afáà léèrè tó wé láwà ní mo ní ọ̀bọ sájú agbo ká fi mọ̀ bí láwà ní ó ṣe máa jó rán ìrìn sí pẹ̀lú lùì kó fi ká fi mọ̀ bí ó ṣe bá mu sí kò tí ì mọ̀ ní tí mo sọ. nínú ọmọ àyà. tọwa a ṣètara tó wá lọ gba máìkì pé ẹ má jẹ́ ká fásikò ìṣòfò ẹ jẹ́ káwọn àáfàá tí wọ́n wà ń bí kí wọ́n tiẹ̀ jẹ́ agbọ́n tá a wá ṣe àbí kí ni àwọn àṣe ganan wọ́n ní àlejò ni wọ́n níbí àwọn àáfàá o ọkọ̀ọ̀kọ̀ gba permission ọ̀rọ̀ tá a sọ sọ ná kò tó sọ̀rọ̀ mọ́ ní àṣẹ lẹ́ ń sọ yìí o àṣẹ ojúlówó àṣẹ lẹ́ ń sọ nígbà wọn bá ń ṣe léyìí níṣẹ́jú yín tí wọ́n lòlù tẹ́jú ṣẹlẹ̀ nínú mọ́sálásí tí wọ́n ṣe gbogbo èyí èyí tí wọ́n ó sì lẹ́yìn obìnrin dúdú báyìí lọ wọ́n ó tún ara wọn mọ́lẹ̀ gbàgbà sáwọn ilé mo ní tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ẹ tẹ́ gbàyàn lọ́wọ́ àárín wọn jà kí ọ̀rọ̀ ni wọ́n gba lásìkò ní ọ̀rọ̀ tí wọ́n wá tàṣà láfà أدوبها واستيقنتها أنفسهم ظلما وعلوا kìí ṣe pé wọn mọ wọn mọ wọláì kẹfẹrí mọ òdodo bọ́rọ̀ ṣe rí ni olóńgbẹ ń gbé wọn po kọ́fì fún ọmọ kọ́fì dùn lóòótọ́ wọ́n fi ṣúgà sí wọ́n ti fún ọ ní à ṣé ọ̀rẹ́ olóńgbẹ otu tún òǹgbẹ ah, wà ń bẹ wọn minerals kóòkì orisirisi ṣé ṣé ọ̀rẹ́ olóǹgbẹ níjọ́ tó o kò gbogbo àwọn attributes gbogbo tó ń ti mú bọ̀ ọmọ pé òǹgbẹ ìlọ àbí ni gbódòdó very simple kò ní kọ́lọ̀ kò ní kíní gbogbo ti sọ London bẹ́ẹ̀ ló rí ní US bẹ́ẹ̀ ló ṣe rí ní Germany ọmọ ọmọ amẹ́ríkà tí wọ́n bá dúró lórí bí ọlọ́run ọba ṣe fi rún jíṣẹ́ náírà sálàm ó rò pé wọ́n ti ń bára wọn ṣe é pọ̀ láti kékeré ni wọ́n dẹ̀ máa rí. tí ń túmọ̀ sí wípé kò sí ń dá lé yẹn ju wàhálà ẹ̀dá àfi tó náà ọba fi rún jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam. tàbá là ń ṣe nǹkan ní à ń kàn tàwa ni ẹ̀tọ́ ni. gbàyìn lọ́sọ̀rọ̀ fẹ̀ tó wá lójútu ní gbogbo ah, àwọn ẹ̀ka àdúpẹ́ lọ́dọ̀ náà bá táwọn afáàtì àwọn wọn ni a. Ah. ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ ń bẹ̀ ní pé ayé yín ò lè tò tẹ́ ẹ̀ bá ìsìláàmù torí pé kí ni gbogbo ohun tí ọba ti ìsìláàmù ọba ti sí ń bẹ̀ orí ni bọ̀ ní orí ibú ni ọba ọmọ tẹ́ ẹ fẹ́ takò ni ò jẹ́ sórí ibú délẹ̀ torí rẹ fúrí làbá ọ̀rọ̀ máa gba géèmù báyìí ìmú ìgbà géèmù báyìí tí rẹ fúrí ọ̀bá sínú ayò olúkálù ah, ẹlòmíràn fọwọ́ score box ṣebí kó ti wọlé ní kó ti wọlé ní ṣùgbọ́n tí rẹ fúrí bá ti wà ah, kí ni rẹ fúrí Allah subhanahu wa ta'ala rasulu sallallahu alaihi wa sallam àwọn tó wọn tí wọn ti lò ó ló fi jẹ́ pé tọ́ba aríyàn ti ń ta sí sàlàfíà wàláhì olórí ibú èèyàn wàláhì mo búra àná fi masjid àná ọ̀kùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wàláhì olórí ibú èèyàn ni kí ni n sọ ìdí n sọ ni yí pé ẹ má jà ẹ má jà fi Muhammad sàrí kọ́sì tá ká fi sàrí kọ́sì sẹ́yìn nítorí túmọ̀ sínú. لذلك أقول لكم كونوا سلفيين على جادة ẹ̀jẹ̀ sálásí tápọ̀ tẹ́ẹ̀bà jáàgùn ẹ̀jẹ̀ sálásí tá a máa ń kó ríbo òrìbó bẹ̀ ẹ̀jẹ̀ wọn balẹ̀ náà. ẹ wá máa yọ fún ọlọ́kọ̀ọ̀kan ẹ máa yọ fún ọlọ́kọ̀ọ̀kan eléyìí ò ní í ṣeé ṣe àti pẹ̀lú mọ̀ ló fi jẹ́ pé ẹ̀ńtẹ́ tí wọ́n bá ti ah, sálásí lélẹ́yìí ẹni tó jẹ́ wípé gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀rẹ́ láti fi kọ́ mọ̀ ọmọ ya mi yẹn àfàsànà lọ́wọ́ ẹ̀yà mọ̀tòsọ́lá àdédòkù wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún àwọn ni wọ́n sọ yìí pé ó ní ṣé rí mọ̀tòsọ́lá àdédòkù pẹ̀lú ntọ́sọ̀n àtàfà rẹ̀ nàìjíríà wọ́n tẹ̀tìrà wá kéwù bí ni gbogbo tí wọ́n sọ èsì bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ ìtara wípé kí lélẹ̀ bí wọ́n ṣe bọ́rọ̀ ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n sọ fún mi nítìgìrìtì kò sí tí wọn ò fi tí wọn ti pamọ́ kódà ẹni tó ṣe báyìí nínú wọn ẹni tó yẹ gbẹ báyìí èmi pẹ̀lú àfáàmù tó dà wọn sọ̀rọ̀ mo ní àfa wọn ní ẹni tí ẹ sọ báyìí àfa ni ha òun gbé pamọ́ fún mi ni mo ní àfa ọ̀yìnlá ṣé o ti kéwú tán ni ó ní ara mo ní jẹ́ àlọ́ ọbẹ̀ lé kéwù ó ní àlọ́ kéwù ó ní àwà kéwù. ṣé wọ́n ti kéwù tán ó ní wọ́n láàyò àfa mi ní sí kéwù tán mo ní ó dẹ̀ ní àtiwọ́ àtẹ̀mí àwà kéwù ó ní tá a nínú ṣé ó ti tó ẹni ó ní kí ètò òun ní jẹ́ àlọ́ lè wá kùn. ọ̀ya. Oh, yeah. àbágbà ndị lọ. nti ọyọ kusi láàrin ẹ ní mímọ ọwọ ń a pèrò wá ara wa ta la ń pèrò fún Allah wa Rasul sallallahu alaihi wasallam n ta ń a fi kíkà pèrò wa orin wa yí padà. a alálejò ńlá lẹ́yìn àwọn afáà súnà ẹni mímà tó tẹ ẹni mà ju gbogbo wa lọ tó ṣe kíní tó ṣe kíní subhanallah. èmi ní ká parí gbogbo ẹ̀ sílẹ̀ sọ ìdí òní gbà yàn láéláé wọ́n ní bàbá ọ̀tọ̀ ní tá a bá wà o nta sọ tí wọ́n fi ní káwá kéwù àyànjú rẹ̀ mo ní fúláṣì yìí ó lẹ <laughs> òdodo ní fojú wọn ní ara o òdodo ní ètí ìfojú wọn àgbà kéwù ẹyẹ ilé ní àgbà kéwù mo ní àti ìgbà kéwù ní ara ẹjẹ àgbà ẹjẹ àgbà kéwù. wọ́n lọ sọlábìkù wọ́n ní sọ pé mọ́lì ọ̀dọ́ ẹlòmíì lè kéwù rárá lè kékọ́ òsínà wọn. ọwọ́ náà mọ òdodo yàtọ̀ sí rọ́ àfi tó bá yẹ pé wo gan purọ́ fúnra rẹ ló kù. dá ìmọ̀ dandan káwa mọ̀ kọ́pọ̀ dandan torí pé kí ni fún yẹn ní ọmọ yìí pé ah ntí mo mọ tí mò ń torí kò yí padà. ẹ̀kẹ́ àwọn ẹni síwájú tí wọ́n roko járí lórí kínní bó ni ẹ sì sí ná a gbọ́dọ̀ wá ẹ̀kọ́ wọn. sheikh taki yìí ní ibùdó tèmíà wọn tó rahmatulah aleyna wa aley wọn tó bá kí asubata tí òun ó fi ta olóhùn tí ma kàn rọrọ gbogbo wa. ya hayyu ya qayyum bi rahmatika astaghith. ولا تسبس لي لشأن كله ولا تكلني إلى نفس الطرفة عين ولا أبدا لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين ومن كرهني تريد كيني وجيش النساء صلى الله عليه فاطمة يا فاطمة ilé fatima rizal ana kí ló kọjí pé kọ ọmọ ẹsẹ tí mo ní ọmọ ẹsẹ gbogbo gbà yà kó tó lọ wasilili shani kula wala takinna na sitafuteni abada má dàmí dábùkátà mi níṣẹ́jú kan láéláé bá ń tún gbogbo ọ̀rọ̀ mi ṣe gbogbo ìgbà torí pé kí ni tó o bá lówó rìnrìn yìí o gbọ́dọ̀ kún fàdúà o gbọ́dọ̀ kún fàdúà ọ̀rọ̀ ẹ̀sán ayọ̀lẹ̀ wíwọ́ sálámà àwọn tó ń sàárẹ̀ wúlò tuntun lọ bẹ́ẹ̀ ta láà nájú fúngbà díẹ̀. ọba àrùnjú ọṣẹ àwọn àzikárì rẹ ó ṣe pérépéré èyí tó ṣe kó tó sùn àwọn àzáàbù rẹ kò ṣe pérépéré jùsù mélòó ló ń kà lóòjọ́ ó ti pílànì rẹ déédéé tó o bá míìsì rẹ ọ san padà báwọn sàdó fi máa san padà ajá ara tọ́lá gbàrà òjò pòun ò ní lé wó. àwọn mi ń wọ níbi kí wọ́n ṣẹ́jú mọ́ ọ lára kó pòórá lórí lórí pé wọ́n sọ yìí pé o dúró lójú ọ̀nà yìí irun gbọ̀n yẹn kó wọ́n gún àwọn ni wọ́n lára sọ ìmúra rẹ̀ yẹn dá lọ lára kìí fara wọn lọ ń gẹ o ara tiẹ̀ ni o ó wọ sọ pé kí wọ́n má túzù ìgbésí ayé tí wọ́n fẹ́ líbu ọ wọ́n wá ń dààmú lórí tiẹ̀ ewu ni gbogbo eléyìí náà ẹ wọ́n bí wọ́n léèrè pé owó wá ní ìṣí gbogbo ṣíṣíṣí gbogbo òtẹ́ẹ̀kù káyìí. ẹsẹ̀ wa bú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bọ́ gbogbo ẹ̀ ilé ẹsẹ̀ wa tú gbogbo ẹ̀ lẹ̀ láyé ẹjẹ́ àdàlẹ̀ ká túnṣà ẹni tó bá ti jẹ́ láti máa gbóyà nítorí pé ní tó gbé dání kò gbọdọ̀ ká gbọ́gbọ́ rà tó bá ká gbọ́gbọ́ ọ̀yẹ́ pẹ̀rẹ̀ ní tó náà bá bá bàrà. kílẹ̀ rí ẹ rí rè ẹ̀yin lè gbọ́yè ọdẹ tuwa tó bá fi lárúbáwá tù wọ́n fi ṣe sí àwọn sàbẹ̀ tu pé tó bá jẹ́ pé báyìí ni àwọn sàbẹ̀ tí wọ́n gbọ́ lárúbáwá wọn ò ní ṣe báyìí. ṣebí ìwọ kọ́ ni èdè tàwọn ni. sọ gbogbo eléyìí a gbọ́dọ̀ gbọ́ yìí dáadáa kò wá sí ká má ní àṣìṣe kọ̀ọ̀kan àbẹ́kejì kí istigfar kọpọ nínú ọ̀rọ̀ wa astagfirullah astagfirullah gbogbo ibi tá a bá ti tá a bá kù sí eléyìí ni ò ní yẹ ká jọra wa lójú ní ká wà lójú ọ̀nà gbogbo gbà ní ò ní jẹ́ kí ẹ̀kọ́ tá a Ramadan kí Ramadan tó dé Ramadan ni ò ní jẹ́ pé kó mọ́ mú nǹkan àbákọ́ á máa mú lò ìgbìyànjú bá sì máa mú lò ní tá a bá tí ì rí mú lò inú wọn máa bàjẹ́ lórí rẹ̀ á máa ṣe gbìyànjú fi rọ̀ alọ́run tá a máa ṣe kọ́lọ́wọ́ bá kọ́mọ́sá kọ́ a ṣe dodo hàn gẹ́gẹ́ bí òdodo dodo dodo ni ti lọ. ọlọ́run ọba ọlọ́bi kankan kèsì inú Ramadan láti kọ́ láti sẹ̀sì rárá inú Ramadan láti ṣe àti bọ́lọ́hún ọba dámájẹ̀mú wípé ntí mo fẹ́ ṣe lọ́dún yìí ni o fi rọ̀ mí lọ́rùn láti ṣe o gbogbo pẹ́fẹ́fúrú tí mo ń ṣe fún ọ yìí o má jẹ́ ń jákulẹ̀ lẹ́yìn Ramadan o kó tó di pé Ramadan mi ti dé o kí n ti mókè dáadáa o kí n tún wá gboyè míì sí ń gbà tí Ramadan bá dé o a máa ka Kùránì wa a máa gba àwẹ̀ wa déédéé a máa wá ìmọ̀ a máa mú lò déédéé tí ó fi jẹ́ wípé kí ni látara bẹ́ẹ̀ a ní قلنا بقى كما سافر وعلام سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت استغفر أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته على أزواج وزريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواج وزريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ونستعين ونستغفره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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته في أقف fún الله سبحانه وتعالى subhanahu في ta'ala دوري في kọ ìjókòó wa دوري بي a ṣe máa wà ní ojúpọ̀nà àwọn ẹni retí wọ́n ti kọjá lọ tí ọlọ́run ọba yọ́nú sí à ń bẹ̀ kí ọ má ṣàyọ́nú sí àwa náà kí wọ́n jẹ́ kí a gbé bí wọ́n ṣe gbé ère ká bí wọ́n ṣe àwọn tí rọ̀ ìfọ̀kànbalẹ̀ láíláí fún kí ọlọ́run ọba kó sí ọ̀kan àwa náà ní ọ̀kan náà kọ́ má yọ alẹ́ bẹ́ kọ́ má dásẹ̀ wà lọ aláyà kọjá kí abánibí tí ó ní èrè gẹ́gẹ́ bí ṣe sí wa ìjókòó tó bá gbẹ̀yìn ọ̀sán ìbéèrè ni a máa fi ń béèrè bọ̀tí fún ìdí kan àti èkejì a lè ṣèyẹn ní ọ̀sẹ̀ tó kọjá àwọn èèyàn wá wọn láwọn ti kọ̀ǹpáìlì ìbéèrè tó pọ̀ rẹpẹtẹ a ní kí a fún ọ ní opportunity ní àárọ̀ yìí kí a fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí rẹ̀ kí ọlọ́run ọba kọ́mọ́sà àtún àsúná asalaamu alaykum tó lọ. náà bẹ́ẹ̀ ni alọ́la báwo ni wọ́n fẹ́ máa gbé káàkiri òun fẹ́ máa òun lọ mọ́ṣáláṣí àlọ́lẹ́ ìwájà ṣé ó sì lè máa dì í múnà àbí báwo ló máa ṣe. n tí ó bá rọrùn jù níbẹ̀ yẹn ni kò ṣe tó bá lè sáré ṣe tẹ̀yẹ́ mu kó ṣe tẹ̀yẹ́ mu. وعليكم السلام ورحمة الله وبركاته ẹjọ ṣé tí mo gbọ́ ní mo gbọ́ lẹ́nu kan náà fáwà wọ́n fẹ́ confam kìíní ẹ̀ pé sórí bẹ́ẹ̀ torí èyí tí aláàkádà pé kémi máa bá pàdé òun náà ní nípa téèyàn bá fún tán bá fẹ́ sin bí afáwa ṣe ṣàlàyé fún wa ni pé a máa ká ọwọ́ òsì ẹ̀ lébi àyà ẹ̀ báyìí a máa gbé ọ̀tún lé e. pé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe gbé wọnú ilẹ̀ wípé àwọn oríkèéríkèé tó dẹ̀ fi ń kanlẹ̀ a máa fi pẹ̀fíìmù sí ni wọ́n fẹ́ kàn bá ń fi ṣe bẹ́ẹ̀ lábẹ́ẹ̀. a ẹ̀mí ń tọ́ ya pàṣẹ. tá à ń bá ń gbé tó fi ọrùn náà ibi oríkèéríkèé ọ̀ọ́dà pé tá a bá Eh, eh, tọ́ba yẹ pé normal situation ni eléyìí èèyàn lè rí normally tí èèyàn bá ti dákẹ́ gbára ntọ́ dáa jù ó ní wípé gbàrà tó ti dákẹ́ ọ̀nà ní ká máa ṣètò torí bá a ṣe dùn mọ́ láwa yìí tó ti ń pẹ́ yọ máa gan yọ máa rùn débi wípé àwọn tí wọ́n bá jẹ́ olólùfẹ́ rẹ̀ gan tànà fúru ọmọ ṣẹlẹ̀ ẹ̀yìn ni pé ìkórìíra àti mímọ̀ sáfún tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tọ́ba ti jẹ́ pé gbàrà tó ṣẹlẹ̀ òní ká tètè ṣètò bí wọ́n ṣe wẹ̀ tí wọ́n bá ń wẹ̀ báyìí bí ìgbà tí wọ́n ń wẹ ọmọ òpó lò bí ni gbogbo ọ̀rọ̀ ọ̀hún afẹ́ kọjá yí pé nínú àwọn omi tá a fi wẹ̀ wọ́n tó bá ṣe mẹ́ta ni ó lè jẹ́ parí kùsùrà ibo mi lè wà tọ́jẹ́ pé omi gan ọ̀rọ̀ mu tọ́jẹ́ pé bí ẹlẹ́gbẹ́ pàánù ra fòkù wọn ò rómi ibi tómi bá ti wà wọ́n wẹ̀ léraléra nínú wíwẹ̀ yẹn kí káyìnkan àtúnṣe wà nínú ọ̀kan nù rẹ̀ kó lè bá a má dáadáa <clears throat> nínú wíwẹ̀ yẹn kí tùwàrí ó wà nínú omi tá a bù sínú omi kí ó lè bá a máa òórùn aládùn kan máa fi jáde lára rẹ̀ wọ́n fẹ́ lóòótọ́ alásèbílẹ̀ istihbab pé oríkèéríkèé ibi tí ń fi ń kalẹ̀ ká fi tùwàrí síbẹ̀ wà bẹ́ẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ ni ètò bá kò sí kẹfíà kan tó jẹ́ pé a lè sọ pé ètò bá tẹ̀yà sọ̀rọ̀ ètò bá rọ̀ but kákáwọ́ rẹ̀ máyà yẹn rọrùn ju ó tẹ̀lé ju ọ̀nà ju pé káká sẹ́gbẹ̀ lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa kí n fẹ́ bèrè ni pé nínú àwọn ọ̀rọ̀mọ̀dún náà àdìpé ìpè oṣù gbọ́ra ó ti ṣẹlẹ̀ bí àwọn aṣíwájú wa ṣe ṣe wọ́n lè gbé bóòlù tuntun tó ṣe wá rí sí a máa fi bí wọ́n ṣe tó yẹn kà á lọ ni bàbá máa kà á bí ó ṣe wá yẹn. a máa kà lọ bẹ́ẹ̀ títí tí nísìnyí shawal lig pé thirty ó lè gbé twenty nine tá a bá ti róṣù kedere náà á tẹ̀lé oṣù tá a bá rí but definitely a ṣe mistake níbi àwẹ̀ tá a gbà. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ̀sán okay àmọ́ gbọ́ táwọn kan sọ pé téèyàn bá bímọ obìnrin pé tí wọ́n bá fẹ́ ṣe súnú rẹ̀ pé wọ́n á pa ẹran kan pé tó bá jẹ́ àwọn ọmọ tí wọ́n ń sọ bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàṣàn rẹ̀ ọmọkùnrin ẹran méjì ọmọbìnrin tí bábá ọmọbìnrin ẹran kan kí ẹsẹ̀ báwọn kan òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. mo Eh, èèyàn báwọn ìṣòro lára ìwé seven days ní nọ́mà àti oyè fún wọn kò mọ̀ tí wọ́n wá gbọ́ ah. kí èèyàn lè ṣe gbèsè instead of eight days tó common sí. so déhàn ayé kí wọ́n understand pé seven days ní ìrọ̀lẹ́. àwọn tí wọ́n ń mú eight days á sọ pé kí wọ́n mú ẹ̀rí wá ń bọ̀ láti rí sọ pé ẹ̀sìn ìmọ̀ gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọ́n ti mú oṣù lẹ́ka tó rí oṣù àwọ̀ bàbá yìí lábẹ́rẹ́ àgbègbè láyà parí sọtí yẹ báyìí ní sọtọ́ yẹ bọ́ tako tí òjìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làmù kéde sí ìrìn nìkan lórí irun ghana ṣé irun tí àwọn èèyàn kí sọ́jọ́ tí òjìṣẹ́ náà Muhammad sọ̀làmù sàn tó fi lélẹ̀ tí ọba ti jọ́ kò ní í ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe tí ọba rẹ̀ ti ṣiṣẹ́ ká tá a fẹ́ kó ṣe àti lérè rẹ̀ ò ní kò kò ní dájú torí òjíṣẹ́ náà Muhammad sallallahu wa sallam nípa àrùn ó ní ẹlòmíì ò kírun ìdá kan nínú mẹ́wàá ládá ọgbà ẹlòmíì ọgbà ìdá kan nínú mẹ́sàn-án ẹlòmíì ìdá kan ẹlòmíì dá kan nù mẹ́fà ẹlòmíì dá kan nù márùn ẹlòmíì dá kan nù mẹ́rin ẹlòmíì abọ́ládá <laughs> ni ó gbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sọ́lù kamara ètò mọ́ ni ó ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mo kírun bí ìrun òjíṣẹ́ èèyàn bá ṣe jọ tí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ó ṣe pọ̀ sí i iṣẹ́ lọ tí yóò bọ̀ wá sí ìlàgbára ẹran méjì ẹ̀ síyàn lè pòsún rẹ̀ di. kìí sọ̀rọ̀ àyàn tí ó bá yẹ pé ìtìgbà rẹ̀ kán òun ni ẹran kan ṣoṣo náà ni ó kọ́ máa dá wàhálà sí rẹ̀ lọ́rùn so àwọn tí ọba tí yé èyí ò ní sọ pé torí pé kò tí yé wọn ẹni tó ti yé kọ́ wa mọ̀ mu tí ó jẹ́ àgbọ́yé tí ẹ̀rí wà fún kọ́ mọ̀ mu lò rárá níta bá jìyà fún kì í tọ́jú níta bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ìrí òdodo ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tí ó mọ òdodo àti ẹni tí ò mọ̀ ibi tá a ti fẹ́ rí ni wípé kẹ́ni tó mọ̀ òdodo ọmọ mu lò látara pé mú lòun wọ́n tà sí kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ yóò wá mú sùúrù lórí pé wọ́n ń tà sí ọ̀ràn yẹn ni ni Allah subhanahu wa ta'ala sọ wal asr innal insana lafi khusr. ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n wà nínú àwọn àdánù àdánù wípé wọn ò mọ̀dodo wọn ọ̀dẹ̀ wá dépò pé wọ́n ti tẹ̀lé tẹ̀lé wa amilu salihat àfàwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n mọ̀ ọjà yìí ń bọ̀ wá tú wa amilu salihat wọ́n wá ń ṣiṣẹ́ rí iṣẹ́ rí ní iṣẹ́ tó dá lérí ìmọ̀ tó láǹfààní ìmọ̀ wo ló láǹfààní ìmọ̀ tí yóò kóyàn yọ nínú ìyà ọlọ́run ọba ń jọ gbìndàlìkíám kí ni ìmọ̀ ọlọ́run ọba sọ báyìí òjíṣẹ́ náà sàásìlám ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí. so wàá mi lọ sọ̀lì hàtì eléyìí ò ní iṣẹ́ rí iṣẹ́ rí ni iṣẹ́ téèyàn ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ́mọ ọba paláṣẹ tó jíṣẹ́ sallallahu alaihi wasallam tó ṣàlàyé rẹ̀ tó múlò táwọn ẹni ìsíwájú tí wọ́n dẹ̀ lò ó gẹ́gẹ́ bó jíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe fi kọ́ wọn tá a wá ṣe pẹ̀lú àníyàn àti wá ojú rẹ ọlọ́run ọba ní gbangbajọ́ gbẹ̀ndàlkíá torí gbogbo táǹsì láyé ń bí kìí ilé ayé ń bí èsì ilé ẹ̀sán lọ́lọ́wọ́ bá fi sọ yí pé fa innama tuwaffawna ujurakum yawmal qiyamah faman zuhziha anin nari wa udkhila al-janna faqad faza ẹ̀sán sẹ́ẹ̀rí tẹ̀sí ń bí lórí ẹ̀sìn o kìí ṣe ilé ayé ń bí lẹ̀sán rẹ̀ o ẹnìkan ò lè wá wá nísìn pé ó tẹ kírun kírun kírun ọ̀hún àrí tó fi dà ń bọ̀ wá rí n tó fi dà tọ̀rọ̀ lọ́wọ́ bá ní afanaj'alul muslimin kal mujrimin ma lakum kayfa ẹrù yìí pé àwọn tí wọ́n gbà fún wa tí wọ́n juwọ́ jùsẹ̀ fún wa á wà á ṣe wọ́n bíi tàwọn bùtùlù àwọn ọ̀daràn ọ̀daràn lẹni tó jẹ́ púrúfin ọlọ́run ọba tí ń tẹ̀ mọ́lẹ̀ ọ̀daràn lẹni tó rí ẹ̀rí kodoro báyìí tí ń gbá dànù ọ̀daràn lélẹ́yìn mọ́jọ́rọ̀ ọlọ́run ọba ní ẹ̀ bóòlẹ̀ yìí náà ṣe irú ìdájọ́ wo nù láàrin yín síra yín gan ẹ̀ ní dájọ́ bẹ́ẹ̀ ìnáma tí wọ́n fọ́nà ojú rọ̀kùn yọmọ kìyàmà níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà lọ́lúkálùkù ọgbẹ̀sán rẹ̀ faman zuhzih ani nari wa udkhila aljanna faqad faz ẹni tó bá yẹ pé tiẹ̀ ò jẹ́ iná mọ́ tó dèrò àlìjẹ́nà eléyìí ò lẹ́ni tó abimaláyé ń bí ò tí ì jèrè àyàfi tó bá jẹ́ wípé ìwọ rẹ̀ lórí ọmọ ó pé kí ni ìwọ lórí ọmọ ni wípé ọ sapá lórí àwọn ọmọ rẹ̀ tí ó fi jẹ́ pé tọ́lọ́mọ bá bá wípé àwọn ọmọ yẹn ń wà lè jẹun ọ gbàláàdá látara rẹ̀ torí wípé o kópa látara bó o ṣe rè wọ́n tọ́ba á di wípé iná ni wọ́n ń wọ̀ kọ́lọ́mọ yà wá ya bẹ́ẹ̀ ò ní nípìn ń bẹ̀ torí wípé o ti ṣe tiẹ̀. àyà kan ó tírèdì ọmọ rẹ̀ ó fi sílẹ̀ ike ó fi ṣe gbogbo ẹ̀ but ọmọ yà tiẹ̀ lọ́tọ̀ ó tún fẹ́ lọ́kọ náà ó tún yà tiẹ̀ lọ́tọ̀ ó fò fẹ́ǹsì ó fò tán kò ní kò rí dáadáa ń bẹ̀ ṣùgbọ́n ó hun rí mọ́nà màmá wa ń banújẹ́ ó ń fúnra ara rẹ̀ lọ dá màmá lẹ́jọ́ ó ní wàláyé ẹsẹ̀ tí ẹ fi ń sílé kí ẹ̀kọ́ ńlẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ fi ń sílé ìwé òun ló lóun ò ṣe tó bá dijọ́ ìgbéni dàrí kí àwọn wọn sọ fún ọmọ báyìí pé wàláyé màmá yìí tíráì bàbá òun náà tíráì tọ́rọ̀ bá fi hùn ṣe fi hùn ṣe àmọ́ ní wọláhì kìí ṣe búrẹ́dì wọn ń tàn jọ́nà lọ kìí dẹ̀ ṣe búburú àtẹ̀pà torí tó ń sọ yìí kó o tètè ronú pé àdàní àjẹbẹ́ baálé ayé ló ti jóná lọ ọdẹ ti ń jó torí gbégbèsè ayé rọ kò sí tó lé tó bá hádà wọ kìí ṣe lé ayé ń bí láti gbẹ̀san ọ̀hún láti gbà kọ́kàn ẹ̀dá ọbalẹ̀ wípé òun wà lórí òdodo òní wípé kọ́ máa fi iṣẹ́ rẹ̀ kọ́ máa fi yẹ̀ ẹ́ wò pẹ̀lú ntọ́jú àkọọ́lẹ̀ tí ọlọ́run ọba fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tọ́ba jẹ́ pé ọ̀nà míì ń bẹ téèyàn fi yanjú ọ̀rọ̀ ẹ̀dá tí fi gún régé yàtọ̀ sí tó jíṣẹ́ náírà sílá gbé wa ni kò ní jẹ́ pé òun ni ó jẹ́ òpin àwọn ànábì ọlọ́run ọba. ló fi jẹ́ pé gbogbo ìgbà kí nǹkan ìròrí ìsọ̀rọ̀ sí ìṣesí kọjọ tiẹ̀ lẹ́dá ó máa lé toró ni ọlọ́run ọba fi ṣe àpèjúwe dáadáa wípé bí mo ṣe fẹ́ kẹ́dà orí ni ó ní لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله àríkọ́sí dáadáa téèyàn fi jèrè ibẹ̀ fún yín látara òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fẹ́ni tí ó bá nírètí ọlọ́run ọba àtijọ́ gbẹ̀yìn nítorí eléyìí èyí ó dúró déédéé ní gbogbo ìgbà lórí gbogbo tí ń bá ń ṣe kọ́lọ́run ọba kọ́mọ́sà jẹ́ kí a dúró déédéé pé àwọn kan ń ṣe bákan kódà tí wọ́n bá jẹ́ àwọn tí à ń ro kàn sí pé àǹfààní wọn èyí etí ìsẹ̀rì kínìdì lóru ti dàpọ̀ mọ́ sápà ọ̀gọ̀rọ̀ tí è ṣe ara ẹ̀sìn ó ti wọ̀ ọ́ kò wá rí bó ṣe kó rí má àtún wá nínú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn àwọn tá a lè sọ yìí pé ó ké o ntí wọ́n ń ṣe yìí ṣe tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó jẹ́ òdodo ni. Mm -hmm ntó lè jẹ́ kí eléyìí ọ̀yẹ́jú nínú ọ̀rọ̀ èèyàn òun náà ni wípé kó ṣe ìwádìí ìmọ̀ kílẹ̀ rí ńbọ láti rí kìí ṣe gbogbo ọ̀rọ̀ lè rí kódà kìí ṣe gbogbo ń táwọn sàbẹ̀ bá ṣe òun lè rí sàbẹ̀ lè ṣe nǹkan tọ́jẹ́ yìí pé kìí ṣe kó fìtì sọ́dọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam torí wípé ntọ́jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ń sọ gangan gan lórí rẹ̀ ó lè má ti dé ọ̀dọ̀ òun gan náà gbàyàn tọ́jẹ́ yìí pé ẹni tí ó gbọ́ bójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ṣe ṣe ó rí bó ṣe ṣe ó dẹ̀ gbọ́ bó ṣe sọ ntí òun dì mú. a tẹ̀lé òun la tẹ̀lé kìí ṣẹni tó jẹ́ wípé ó kàn rò wípé kíní ìdá báyìí gbogbo orun kan báwọn ní òṣùwọ̀n bí tá a máa fi jọ ọ̀rọ̀ làáfàá fi sọ yìí pé àlè ilmu ntànpé nímọ̀ ìmọ̀ tá a fi sórí ire níjọ́ gbèǹde àlìkíámà lọ́dọ̀ ọlọ́run ọba ò ní í pé ọlọ́run ọba sọ báyìí òjíṣẹ́ náà sọ àṣọlám tú sí báyìí àwọn sàábé náà gbọ́yé wọ́n gbọ́yé wọ́n mú lò báyìí kèé sárú máa jẹ́ وما العلم نسبق, نسبق للخلاف صفحة إما kìí ṣe wípé ń tọ́ àmọ́ sọ wípé bẹ́ẹ̀nà rasul wa bẹ́ẹ̀nà rọ́yì fọ́kì wọn ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ báyìí wọn ni àáfàá kan náà sọ báyìí gbogbo ń tí àáfàá bá sọ tí ì bá ṣe wípé ó tọ̀nà pé ó yapa sí ti tó bá ti fi di pọ́ ya pasí tí a tó fẹsẹ̀ múlẹ̀ tá a gbọ́ látọ̀dọ̀ jíṣẹ́ náà sàlám ààyè ààyè ló fi jẹ́ pé gbogbo àwọn àfáà tó hàn mẹ́rẹ̀ẹ̀rin àti gbogbo àwọn yòókù náà àsọ́ọ́lẹ̀ wọn ni wípé tẹ́ ẹ bá ti gbọ́ pàwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn sọ̀hún ọmọ ayapa sí tí ó wá nínú ẹ̀rí tó jíṣẹ́ náà sílára sílám sọ ẹ̀dá ọ̀rọ̀ àwọn nì torí wípé ọmọ èdè ènìyàn làwọn ó lè jẹ́ pé ńgbà táwọn sọ ń táwọn sọ àwọn ò rí ọ̀rọ̀ jíṣẹ́ náà sílára sílám ìmáàmù ìlú Madina ìmáàmù ìlú alápọ̀nlé ìlú malẹ̀ àfa ńlá ìmáàmù Malik rahmatullahi alayhi wa alayhi. oriri rí wípé ká tá n ń sàlùwàlà ká ti ọwọ́ bọ gbogbo àwọn àárín ọwọ́ tẹ́lẹ̀ ká fọwọ́ ni ṣùgbọ́n nínú àwọn ọmọ kéwú ọwọ́ pe àkíyèsí rẹ̀ sí pé ẹgbà wa máa wà tó sọ pé báyìí báyìí látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá tó sọ báyìí kí lè Imam Malik rahmatullahi alayhi wa alayhi ni sórí bó ṣe mú wáyé òdodo ọ̀rọ̀ lélẹ́yìí ẹ̀gbà wa bó ṣe wáyé ọ̀fẹsẹ̀ múlẹ̀ láti gbà yún lọ Imam Malik change position rẹ̀ kìí ṣòun nìkan gbogbo wọn náà ni débi wípé gbólóhùn kan ọ̀fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ wọn wọn ni ìzà sọ́hàlhàdìyí. fọwọ́ mazhabi táàdì sì bá tẹ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlám bá ti fẹsẹ̀ múlẹ̀ èyún gangan ní ojú pànà ọ̀nà tàwa débi wípé Imam Shafi'i rahmatullahi alayhi wa alayhi ẹnìkan bi léèrè nípa hadith lórí iṣu kan kí ni hadith tó wà lórí rẹ̀ Imam Shafi'i ṣàlàyé ń bọ̀ ṣàlàyé tán ẹnìyẹn wá ń bi léèrè pé kí ni ráàyù tí lórí rẹ̀ ó ní àbí ọ̀yà wèrè àbórí ẹ̀ dàrú mọlójìṣẹ́ náà àti náà sọ báyìí wọ́n sọ pé kí ni ráàyù tèmi lórí rẹ̀ kí ni ìbàjẹ́ ráàyù mi. so àwọn ẹni ire tí wọ́n kọjá lọ yìí ntí ẹ fi ń jẹ́ ní ire òun ni wípé wọ́n bá bàrà ọ̀rọ̀ jíṣẹ́ náà sílá àṣọlá ìbàbàrà òjíṣẹ́ náà sílá àṣọlá ni á ṣe wípé à ń sọ̀rọ̀ rẹ̀ àwa fowó apagilọ́gilọ́ tàbí wípé àwọn han Buhari à ń fọ́ mu bá a fẹ́ fi ṣe tabaruk tàbá kan kàbí ìgbà tá à ń ṣe tìláwà lá à ń mú lò torí wípé kí ni. àmúlò ní ọ̀jẹ̀ kí n tí a fẹ́ kó ṣẹlẹ̀ sí wa lára. nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Aisha anha kí ni ìṣesí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó al-Qur'an ìṣesí rẹ̀ kùránì ti rìn lórílẹ̀ ni practical Qur'an tó ń túmọ̀ sí wípé àmúlò òun gangan ní lódodo anri sọ wípé imaamu malik rahmatullahi alayhi na alayhi ọ sọ pé ijó àkọ́kọ́ ka so ti yé báyìí nísìn bọ́tọ́ ọmọ kírò rẹ̀ ní àbábá ń bolẹ̀ rí wà ẹ̀ńtọ́gbà wa gan ọ̀tẹ̀lé yẹn kọ́sù so ti yé báyìí nísìn aha so to a ṣe àwọn àlàyé rẹ̀ yékéyéké báyìí àwọn tí wọ́n ń gbé ká kí wọ́n fi mọ̀ wípé àmọ́bi táwọn ti ń bọ̀ bọ̀tí ibi tí wọ́n ti ń bọ̀ ń ọ̀pá tá a fi gbẹ ẹran mọ́ ni kò lè fi tẹ̀lẹ̀ kò sí fi tẹ̀lẹ̀ ọba ọfẹ kọ̀pá tẹ̀lẹ̀ ọwọ́ á kó ìgbẹ́ ẹran jọ. otu mara mọ́ra wọn ó sùjọ sóde tẹ́ fi tẹ̀lẹ̀ bọ́n bá ní tẹ̀lẹ̀ ni tó ni iri ni ó wò tí kò sí ẹ̀rí tọ́fẹsẹ̀ múlẹ̀ ntáàfi sẹ́sìn o ni tọ́fẹsẹ̀ múlẹ̀ so a kájọ àkọ́kọ́ ni abafẹ́ bẹ̀rẹ̀ àwọn ní sùn wọn tí magreth bá ti tó ẹ máa wọ sùn oṣù jọ̀wọ́ oṣù tí alifajẹri ọlà lọ́la so nísìn ọmọ tá a bí ní one minute to magreth kí oòrùn ó tó wọ̀ lẹ́nì tó ti yé ọmọ ọjọ́ ahad ni àwa bẹ̀rẹ̀ sí kà yọmọlá ahad yọmọlá asinayi. يوم الثلاثاء يوم الخميس أربعاء خميس جمعة السبت، ọjọ́ sátidé لا mọ́ sọ ti yé báyìí possible a minute after Maghrib labi abi ní òru isnei sọ ti yé báyìí nísìn òru Monday labi bí kí la kà ọjọ́ la kìí sòrò àwọn tí wọn sun twenty four hours láyé sí ọmọ tá a bá bí ní ten o'clock lálẹ́ sí ten o'clock lákò hal yaqulu hada aqil la yaqulu hada aha so nítorí náà tí about about a minute after oòrùn ti wọ̀ ọ àbí ní òru ọjọ́ tí ò tí pé ọjọ́ tí ò tí dé òru rẹ̀ la but kí ni ẹni káka ọjọ́ for example àbí ní a minute after tó òun wọ̀ lẹ́nì àbí lóru monday kí ni ọjọ́ monday tuesday wednesday thursday friday saturday sunday yóò jẹ sunday nù ẹ pé ìṣẹ́jú kan wọ́n dẹ̀ ya gbogbo ẹ̀ sọ́tọ̀ láàrin so gbogbo alẹ́kùsọ̀rọ̀ àǹtọ̀lá bọ́kúrà tí wọ́n kúrẹ́ gbogbo eléyìí agbọ́dọ̀ gbọ́ yí kẹ́nìkan má fi dà wá ríboríbo ntọ́ ṣẹlẹ̀ tó dojú gbogbo ẹ̀rú náà ní yí pé àwọn tá a máa ń ṣe ní gbogbo ìgbà pọ̀ jù náà là máa ń si ṣe é jù torí wípé ìjọ yìí ti dìjọ tó yẹ pé àná ni tó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ wa kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ wa àlè ẹlẹ́m ìmà ìmà ni kí dẹ́ni mà kí lọ́lọ́run bá sọ. So bóòlù jíṣẹ́ náà ṣe ṣe sọ̀rọ̀ rí yẹ kí náà gbọ́yé àwọn ẹni ire tọ́lọ́wọ́n ọba ló ń gbaṣẹ́ wọn. eléyìí là ń pè ní sàlàfíà torí àwọn èèyàn tí ó jẹ́ wípé irọ́ wọn ó ti lọ lógún ọdún. ó ti jogún ọdún gan lọ omi ti ó ti ń wọ àádọ́rin ọdún àádọ́rin eighty eh, seventy omi ti ń wọ ọgọ́rin gan òdodo wa dé lójijì wọ́n á bọ́ sí òhò ní gbangba lọ́sàn-án gan wọ́n wá ń sáré ká kàmá tí wọ́n fi fi aṣọ yí òdodo bóra. kò sí tó sọ pé kò sí tó burú sọ pé a ti séjìnà lóòótọ́ kìí sara rẹ̀ ntọ́jára rẹ̀ lórí ọ̀rọ̀ àtúbá wàláhì gbogbo tí wọ́n ti ṣe tí ọ̀yàn jù ọlọ́run ọba ọdẹ yóò fi ṣe ládàá fún ọ. torí kí ló sọ ọ ní yubadilu Allahu sayyi'at hasana tó máa ń ṣiṣẹ́ bíbọ̀ tọ́jú yìí lídìí àìmọ̀kan ọ̀hún ọ̀gẹ́gẹ́rẹ́ ìgbà tí yàn jáde láyé dẹ̀ ti tó ah! ẹ̀yìn mọ̀ ní àìmọ̀kan ló ṣe mí mo túbá ọwọ́ kún fún stigfar ọwọ́ ń ṣe dáadáa díẹ̀ nínú dáadáa òun lórí ṣe kí lọ́lọ́run ọba ṣe lálùkáwà ní gbogbo àsìkò tó fi ṣe aburú ọlọ́run ọba ní kò ní waste torí kọjọ́ wá yóò yí padà sí dáadáa bọ̀ torí pé à ń ròyìn pé bíi wa lọ́lọ́hùn àti gbogbo ètò àti wá sí sẹ́yìn tí wọ́n wá sọ pé kò rí bẹ́ẹ̀ ni kéèyàn tètè sáré padà kú nídìí irọ́ ọ̀dà ju pé ká tẹ̀bàtì lọ́rùn lọ torí ilé ìgbéyàn kankan àfòfò ìdí àná. tó bá fi di wípé ọ̀rọ̀ dé lójijì báyìí gbogbo àwọn àfáà ńláńlá yìí tí mo Abu Hanifa ọba sọ̀rọ̀ àwọn tó láà lè nà wàlẹ̀ yá ní ẹjẹ́ àtẹ̀lé sálàf àwọn títí wọn ti dá tọ́lọ́n lòún gbàṣẹ wọn kí wọn tó lọ bì tí Malik ọba sọ̀rọ̀ á ní kí n ti sálàf sọ wọ́n bá a lára fi dáadé ó tiẹ̀ fagùn ní tiẹ̀ yékéyéké ó ní àtúbọ̀tán ùmọ̀ yìí ò lè dá o àfi tó mú dá a lákọ̀ọ́kọ́. ntí ẹsẹ̀sìn lákọ̀ọ́kọ́ kò lè ṣàdédé dẹ̀sìn nígbẹ̀yìn tí ó mọ̀ ìbálẹ̀ dára rẹ̀ lásìkò nǹkan kan ò tọrọ fẹ́ dojúrú ntí ó fi yanjú rẹ̀ ní ntó tún tà kọ́kọ́ ṣe bóò ni wọ́n ṣe ṣe lákọ̀ọ́kọ́. ìṣesí àwọn ẹni rẹ̀ yìí lọ́lọ́run ọba ó fi jẹ́ kí tèèyàn ó dáa tí nǹkan bá dojúrú ní tèèyàn ò fi ní bàjẹ́ mọ́.